ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni gbígbé nínú Kristi apá kejì a ó kà láti inú ìwé Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ karùn-ún John chapter fifteen verse five ó kà báyìí wípé èmi ni àjàrà ẹ̀yin ni ẹ̀ka ẹni tí ó bá ń gbé inú mi tí èmi náà sì ń gbé inú rẹ̀ yóò máa so èso púpọ̀ ẹ kò lè dá ohunkóhun ṣe lẹ́yìn mi. lẹ́yìn ìgbà tí Ṣẹ́gun ti ní ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ àti ìpọ́njú lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí wọ́n ń dojú kọ ó bẹ̀rẹ̀ sí ní wá ìrànlọ́wọ́ láti ibì kan dé òkejì olùṣọ́àgùntàn Felix tilẹ̀ ti kọ́ nípa bí ó ṣe ṣe pàtàkì tó láti kún fún ẹ̀mí Ọlọ́run òye ti wáyé ṣẹ́gun ní ìsinsìnyí ó sì ti ní ìmọ́lẹ̀ tó tó láti rí ìdí tí a fi nílò láti baptisi onígbàgbọ́ pẹ̀lú ẹ̀mí mímọ́ ó rí wípé àìsí ìwàláàyè ẹ̀mí mímọ́ nínú ayé òun ó ní orísun ìṣòro tí òun ní àti wípé ìwàláàyè ẹ̀mí mímọ́ ni. Ni ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro òun. ní ìrọ̀lẹ́ ọjọ́rú kan ní ẹ̀yìn ìsìn gbígba ara alẹ́ olúwa ṣẹ́gun rí ìbáptísì ẹ̀mí mímọ́ gbà olùṣọ́ àgùntàn Felix tilẹ̀ ti dá ọwọ́ lé ó sì bẹ̀rẹ̀ sí ní fi èdè titun sọ̀rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí ní àkókò náà ni ṣẹ́gun mọ̀ wípé òun ti rí ìtúsílẹ̀ pípé gbà ọ̀rọ̀ ọlọ́run di ààyè nínú ayé rẹ̀ nísinsìnyí ó ní ìmọ̀lára wípé òun súnmọ́ ọlọ́run ju bí ó tilẹ̀ ti lè ní ìmọ̀lára rẹ̀ ní ìgbàkúùgbà rí ní gbogbo ìgbé ayé rẹ̀ ẹ̀mí rẹ̀ sọjí nínú rẹ̀ lẹ́yìn ìwọ̀n ọjọ́ díẹ̀ ṣẹ́gun rí wípé ó dàbí ẹni wípé iná ẹ̀mí òun bẹ̀rẹ̀ sí ní jó àjò rẹ̀yìn kò ní ìmọ̀lára ìwàláàyè ọlọ́run bí ó ṣe ní ní ọjọ́ tí ó kọ́kọ́ gba baptisi ẹ̀mí mímọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní dàbí ẹni wípé ó tún ti di ẹni lásán ó tọ̀ olùṣọ́ àgùntàn Felix lọ ó ṣe àlàyé ohun gbogbo tí ó ní ìmọ̀lára rẹ̀ fún olùṣọ́ àgùntàn Felix lẹ́sẹ̀ kan náà ti mọ ohun tí Ṣẹ́gun gbìyànjú láti sọ ó sì bẹ̀rẹ̀ sí ní kọ́ bí ènìyàn ṣe wà ní ìsopọ̀ pẹ̀lú ẹ̀mí Ọlọ́run ní gbogbo ìgbà. Ṣẹ́gun nílò láti kọ́ bí ènìyàn ṣe ń kún fún ẹ̀mí Ọlọ́run ní ìgbà gbogbo. Pé eléyìí bẹ̀rẹ̀ nípa mímọ̀ wípé láìsí ẹ̀mí Ọlọ́run àti ìwàláàyè rẹ̀ pẹ̀lú ènìyàn asán ni ènìyàn jẹ́ ti wípé láìsí rẹ̀ kò sí ohunkóhun tí ènìyàn lè ṣe ó bẹ̀rẹ̀ sí ní kà fún láti inú ìwé Éfésù orí karùn-ún ẹsẹ̀ ìkejìlélógún sí ìsàlẹ̀ ní bí ènìyàn ṣe wà ní kíkún fún ẹ̀mí Ọlọ́run ẹ máa lọ sínú ayé lónìí kí ẹ máa mọ̀ wípé ìwàláàyè ọlọ́run ni èémí tí ẹ̀mí inú ènìyàn mí àti wípé láìsí rẹ̀ ènìyàn ò lè ṣe ohunkóhun bí o bá ṣe ń pòǹgbẹ fún tí o sì ń wá ìwàláàyè ọlọ́run tó bẹ́ẹ̀ náà ni ó ṣe rí gbà tó àdúrà ẹ̀mí mímọ́ jọ̀wọ́ kọ́ mi bí a ṣe ń kún fún ìwàláàyè rẹ ní gbogbo ìgbà ní orúkọ Jésù. àyọkà látinú bíbélì lénìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà Yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí bí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti ìsinsìnyí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé Lúùkù orí kìíní àti orí kejì ẹ máa bá wa ká lọ. ìyìn rere jésù kristi láti ọwọ́ lúùkù lúùkù orí kìíní. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti kọ ìròyìn lẹ́sẹẹsẹ nípa ohun tí ó ti ṣẹlẹ̀ láàrin wa àwọn tí nǹkan wọ̀nyí sojú wọn tí wọ́n sì sọ fún wa. mo ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wádìí ohun gbogbo fínífíní èmi náà wá pinnu láti kọ ìwé sí ọ lẹ́sẹẹsẹ ọlọ́lá jùlọ Tíófílù kí o lè mọ òtítọ́ àwọn nǹkan tí wọ́n kọ́ ọ. ní àkókò Hẹ́rọ́dù ọba Jùdíà àlùfáà kan wà tí ń jẹ́ Sakaraya ní ìdílé Abíyà orúkọ ìyàwó rẹ̀ ni Elisabeti láti inú ìdílé Aaroni àwọn méjèèjì ń rìn déédéé níwájú Ọlọ́run wọ́n ń pa gbogbo àwọn àṣẹ àti ìlànà Olúwa mọ́ láìkùnà ṣùgbọ́n wọn kò ní ọmọ nítorí pé Èlísábẹ́tì yàgàn àwọn méjèèjì ni wọ́n sì ti di arúgbó nígbà tí ó yá ó kan ìpín àwọn Sakaraya láti wá ṣe iṣẹ́ àlùfáà níwájú Ọlọ́run nínú tẹ́ḿpìlì gẹ́gẹ́ bí àṣà àwọn àlùfáà Sakaraya ni ìbomú láti sun tùràrí nínú iyàrá tẹ́ḿpìlì Olúwa gbogbo àwọn ènìyàn ń gbàdúrà lóde ní àkókò tí ó ń sun tùràrí áńgẹ́lì Olúwa kan bá yọ sí i ó dúró ní ẹ̀gbẹ́ ọ̀tún pẹpẹ tùràrí nígbà tí sakaraya rí i ó ta gìrì ẹ̀rù bà á ṣùgbọ́n áńgẹ́lì náà sọ fún un pé. má bẹ̀rù sakaraya nítorí pé àdúrà rẹ ti gbà elizabeth ìyàwó rẹ yóò bí ọmọkùnrin kan fún ọ ó pe orúkọ rẹ ní johannu ayọ̀ yóò kún ọkọ rẹ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò bá ọ yọ̀ nígbà tí ẹ bá bí ọmọ náà ọmọ náà yóò jẹ́ nígbà níwájú olúwa kò gbọdọ̀ mu ọtíkọ́tí ìbáà jẹ́ líle tàbí èyí tí kò le yóò kún fún ẹ̀mí mímọ́ láti ìgbà tí ó bá ti wà nínú ìyá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ísírẹ́lì ni yóò sì yí padà sí Olúwa Ọlọ́run wọn òun ni yóò ṣáájú Olúwa pẹ̀lú ẹ̀mí Èlíjà àti agbára rẹ̀ yóò mú kí àwọn baba wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ wọn yóò yí àwọn alágídí ọkàn padà sí ọ̀nà rere yóò sọ àwọn ènìyàn di yíyẹ lọ́dọ̀ Olúwa. Sakaraya bi áńgẹ́lì náà pé. Báwo ni n ó ti ṣe mọ̀? Nítorí pé mo ti di arúgbó, ìyàwó mi alára náà sì ti di àgbàlagbà. Áńgẹ́lì náà dá lóhùn pé. Gabrieli ni orúkọ mi. Èmi ni mo máa ń dúró níwájú Ọlọ́run. Ọlọ́run ló rán mi láti bá ọ sọ̀rọ̀ àti láti sọ nǹkan ayọ̀ yìí fún ọ nítorí pé ìwọ kò gba ọ̀rọ̀ mi gbọ́ ó ìyá odi o kò ní lè sọ̀rọ̀ títí ọjọ́ tí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣẹlẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yìí yóò ṣẹ nígbà tí ó bá yá. àwọn ènìyàn tí ń retí sakaraya ẹnu yà wọ́n pé ó pẹ́ nínú ìyàrá tẹ́ḿpìlì nígbà tí ó jáde kò lè bá wọn sọ̀rọ̀ wọ́n sì mọ̀ pé ó ti rí ìran nínú ìyàrá tẹ́ḿpìlì ni ó yadi ọwọ́ ni ó fi ń ṣe àpèjúwe fún wọn nígbà tí ó parí àkókò tí yóò fi ṣiṣẹ́ àlùfáà nínú tẹ́ḿpìlì ó padà lọ sí ilé rẹ̀ lẹ́yìn náà Elizabeth lóyún ó bá fi ara pamọ́ fún oṣù márùn-ún ó ní. Olúwa ni ó ṣe èyí fún mi ó ti fi ojú àánú wò mí ó sì ti mú ohun tí ó jẹ́ ẹ̀gàn fún mi lójú ènìyàn kúrò. ní oṣù kẹfà ọlọ́run rán áńgẹ́lì gébúrẹ́lì lọ sí ìlú kan ní gálílì tí wọ́n ń pè ní násárẹ́tì ọlọ́run rán an lọ sí ọ̀dọ̀ wúndíá kan tí ó jẹ́ ìyàwó àfẹ́sọ́nà ọkùnrin kan tí ń jẹ́ jósẹ́fù ti ìdílé dáfídì wúndíá náà ń jẹ́ màríà áńgẹ́lì náà wọlé tọ̀ màríà lọ ó kí i ó ní àlàáfíà ni fún ọ ìwọ ẹni tí ọlọ́run kọjú sí ṣe ní ire olúwa wà pẹ̀lú rẹ. nígbà tí maria gbọ́ ọ̀rọ̀ yìí ara rẹ̀ kò balẹ̀ ó ń rò lọ́kàn rẹ̀ pé irú kíkí wo nìyí áńgẹ́lì náà sọ fún un pé má bẹ̀rù Màríà nítorí o ti bá ojú rere Ọlọ́run pàdé ó lóyún ó sì bí ọmọkùnrin kan Jésù ni ó pe orúkọ rẹ̀ ènìyàn ńlá yóò jẹ́ ọmọ ọ̀gá ògo ni a máa pè é olúwa ọlọ́run yóò fún un ní ìtẹ́ dáfídì bàbá rẹ̀ yóò jọba lórí ìdílé jákọ́bù títí láé ìjọba rẹ̀ kò ní lópin. Maria bá bi áńgẹ́lì náà pé. báwo ni yóò ti ṣe lè rí bẹ́ẹ̀ nígbà tí n kò tí ì mọ ọkùnrin. áńgẹ́lì náà dá lóhùn pé ẹ̀mí mọ́ yóò tọ̀ ọ́ wá agbára ọ̀gá àgbo yóò ṣíjì bọ̀ ọ́. nítorí náà ọmọ mímọ́ ọlọ́run ni a máa pe ọmọ tí ìwọ bí àti pé Èlísábẹ́tì ìbátan rẹ náà ti lóyún ọmọkùnrin kan ní ìgbà ogbó rẹ̀ ẹni tí wọ́n ti ń pè ní àgànrí sì ti di aboyún oṣù mẹ́fà nítorí kò sí ohun tí ó ṣòro fún ọlọ́run. Màríà bá dáhùn pé. ìránṣẹ́ olúwa ni mí kí ó rí fún mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. áńgẹ́lì náà bá fi í sílẹ̀ lọ lẹ́yìn náà Maria múra pẹ̀lú ìwàǹwara ó lọ sí ìlú Jùdíà kan tí ó wà ní agbègbè orí òkè ó wọ inú ilé Sakaraya ó bá kí Elisabeti bí Elisabeti ti gbọ́ ohùn Maria bẹ́ẹ̀ ni ọlẹ̀ sọ nínú rẹ̀ Elisabeti sì kún fún ẹ̀mí mímọ́ ó kígbe sókè ó ní. ìbùkún Ọlọ́run wà lórí rẹ púpọ̀ láàrin àwọn obìnrin ìbùkún Ọlọ́run sì wà lórí ọmọ inú rẹ mo ṣe ṣe oríire tó báyìí tí ìyá olúwa mi fi wá sọ́dọ̀ mi nítorí bí mo ti gbọ́ ohùn rẹ nígbà tí ó kí mi bẹ́ẹ̀ ni ọmọ inú mi sọ nítorí ó láyọ̀ ayọ̀ ń bẹ fún ọ nítorí o gba ohun tí olúwa ti sọ gbọ́ pé yóò ṣẹ. nígbà náà ni maria sọ pé. ọkàn mi gbé olúwa ga ẹ̀mí mi yọ̀ sí ọlọ́run olùgbàlà mi nítorí ó ti bojú wo ipò ìrẹ̀lẹ̀ ránṣẹ́bìnrin rẹ̀ wò ó láti ìgbà yìí lọ gbogbo ìran ni yóò máa pè mí ní olóríire nítorí olódùmarè ti ṣe ohun ńlá fún mi mímọ́ ni orúkọ rẹ̀ àánú rẹ̀ sì wà láti ìran dé ìran fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ ọwọ́ ọ̀tún rẹ̀ fi agbára rẹ̀ hàn ó tú àwọn tí ó gbéraga nínú ọkàn wọn ká ó yọ àwọn ìjòyè kúrò lórí oyè ó gbé àwọn onírẹ̀lẹ̀ ga ó fi oúnjẹ tí ó dára bọ́ àwọn tí ebi ń pa ó mú àwọn ọlọ́rọ̀ jáde lọ́wọ́ òfo ó ràn Ísírẹ́lì ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ nígbà tí ó rántí àánú rẹ̀ gẹ́gẹ́ bí ìlérí tí ó ti ṣe fún àwọn bàbá wa fún Abraham àti fún ìdílé rẹ̀ títí láé. Màríà dúró lọ́dọ̀ Èlísábẹ́tì tó bí oṣù mẹ́ta ó bá padà lọ sí ilé rẹ̀ nígbà tí àkókò Èlísábẹ́tì tó tí yóò bí ó bí ọmọkùnrin kan àwọn aládùúgbò rẹ̀ àti àwọn ọmọlẹ́bí rẹ̀ gbọ́ pé olúwa ti ṣàánú púpọ̀ fún wọn wá bá yọ̀ nígbà tí ó di ọjọ́ kẹjọ wọ́n wá láti kọ ọmọ náà ní ilà abẹ́ wọ́n fẹ́ sọ ọ́ ní sakaraya bí orúkọ bàbá rẹ̀ ṣùgbọ́n ìyá rẹ̀ dáhùn pé. rárá o johannu ni a ó máa pè é. wọ́n sọ fún un pé. kò sí ẹnìkan nínú àwọn mọ̀lẹ́bí rẹ tí ó ń jẹ́ orúkọ yìí wọ́n wá ṣe àpẹẹrẹ sí bàbá rẹ̀ pé báwo ni ó fẹ́ kí a máa pe ọmọ náà ó bá béèrè fún nǹkan ìkọ̀wé ó kọ pé Jòhánù ni orúkọ rẹ̀ ẹnu ya gbogbo ènìyàn lẹ́sẹ̀kẹsẹ̀ ohùn Sakaraya bá là okùn ahọ́n rẹ̀ tú ó bá ń sọ̀rọ̀ ó yin Ọlọ́run ẹ̀rù ńlá bà gbogbo àwọn aládùúgbò wọn ìròyìn tàn ká gbogbo agbègbè olókè Jùdíà wọ́n ń sọ ohun gbogbo tí ó ti ṣẹlẹ̀ gbogbo àwọn tí ó ń gbọ́ ń da ọ̀rọ̀ náà rò nínú ọkàn wọn wọ́n ń sọ pé. irú ọmọ wo ni èyí yóò jẹ́. nítorí ọwọ́ olúwa wà lára rẹ̀ sakaraya bàbá ọmọ náà kún fún ẹ̀mí mímọ́ ó bá sọ àsọtẹ́lẹ̀ pé. kí a yin olúwa ọlọ́run ísírẹ́lì nítorí ó ti mú ìrànlọ́wọ́ wá fún àwọn ènìyàn rẹ̀ ó ti dá wọn nídè ó ti gbé olùgbàlà dìde fún wa ní ìdílé dáfídì ìránṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ó ti sọ láti ẹnu àwọn wòlíì rẹ̀ mímọ́ láti ọjọ́ pípẹ́ pé yóò gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa àti lọ́wọ́ gbogbo àwọn tí ó kórìíra wa pé yóò fi àánú bá àwọn baba wa lò àti pé yóò rántí májẹ̀mú rẹ̀ mímọ́ gẹ́gẹ́ bí ó ti búra fún Abraham baba wa pé yóò gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa àti pé yóò fún wa ní àǹfààní láti máa sìn ín láì fòyà pẹ̀lú ọkàn kan àti pẹ̀lú òdodo níwájú rẹ̀ ní gbogbo ọjọ́ ayé wa. ìwọ ọmọ mi wòlíì ọ̀gá ògo ni a ó máa pè ọ́ nítorí ìwọ ni yóò ṣáájú olúwa láti palẹ̀ mọ́ láti fi ìmọ̀ ìgbàlà fún àwọn ènìyàn rẹ̀ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn nítorí àánú ọlọ́run wa nípa èyí tí oòrùn ìgbàlà fi ràn lé wa lórí láti òkè wá láti tan ìmọ́lẹ̀ sí àwọn tí ó wà ní òkùnkùn àti àwọn tí ó jókòó níbi òjìji ikú láti fi ẹsẹ̀ wa lé ọ̀nà àlàáfíà. ọmọ náà ń dàgbà ó sì ń lágbára sí i lára àti lẹ́mìí ilẹ̀ aṣálẹ̀ ni ó ń gbé títí di àkókò tí ó farahàn àwọn ènìyàn Ísírẹ́lì lúùkù orí kejì. ní àkókò náà àṣẹ kan jáde láti ọ̀dọ̀ késárì ọ̀gọ́sù pé kí gbogbo ayé lọ kọ orúkọ wọn sínú ìwé ìjọba èyí ni àkọsílẹ̀ ìkíní tí wọ́n ṣe nígbà tí kúrẹ́nì jẹ gómìnà síríà gbogbo àwọn ènìyàn bá lọ kọ orúkọ wọn sílẹ̀ ẹnì kọ̀ọ̀kan lọ sí ìlú ara rẹ̀ joseph náà gbéra láti násárẹ́tì ìlú kan ní ilẹ̀ galili ó lọ sí ìlú dáfídì tí ó ń jẹ́ bethlehemu ní ilẹ̀ judea nítorí ẹbí dáfídì ni ó lọ kọ orúkọ sílẹ̀ pẹ̀lú maria ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ tí ó lóyún tí ó sì fẹ́rẹ̀ bímọ ó wá yá nígbà tí wọ́n wà ní bethlehemu àkókò tó fún maria láti bímọ ó bá bí àkọ́bí rẹ̀ ọmọkùnrin ó fi òjá wé e. ó tẹ́ sí ibùjẹ ẹran nítorí kò sí àyè fún wọn nínú ilé èrò ní àkókò náà àwọn olùṣọ́ àgùntàn wà ní pápá níbi tí wọ́n ń ṣọ́ àgùntàn wọn ní òru áńgẹ́lì olúwa kan bá yọ sí wọn ògo olúwa tan ìmọ́lẹ̀ yí wọn ká ẹ̀rù bà wọ́n gan-an ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún wọn pé ẹ má bẹ̀rù mọ́ nítorí mo mú ìròyìn ayọ̀ ńlá fún yín wá ayọ̀ tí yóò jẹ́ ti gbogbo ènìyàn nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú dáfídì tí í ṣe olúwa àti mẹsáyà àmì tí ó fi mọ̀ ọ́ nìyí ẹ ó rí ọmọ ọwọ́ náà tí wọ́n fi ọ̀já wé tí wọ́n tẹ́ sí ibùjẹ ẹran. lójijì ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun ọ̀run yọ pẹ̀lú áńgẹ́lì náà wọ́n yin ọlọ́run pé. ògo fún ọlọ́run lókè ọ̀run àlàáfíà ní ayé fún àwọn tí inú ọlọ́run dùn sí. lẹ́yìn tí àwọn áńgẹ́lì náà ti padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run àwọn olùṣọ́ àgùntàn ń sọ láàrin ara wọn pé ẹ jẹ́ kí a lọ sí bẹ́tílẹ́hẹ́mù tààrà kí a lè rí ohun tí ó ṣẹlẹ̀ tí olúwa bùn wá gbọ́. wọ́n bá yára lọ wọ́n wá màríà kan àti jósẹ́fù àti ọmọ ọwọ́ náà tí a tẹ́ sí ibùjẹ ẹran nígbà tí wọ́n rí i wọ́n sọ ohun gbogbo tí a ti sọ fún wọn nípa ọmọ náà ẹnu sì ya gbogbo àwọn tí ó gbọ́ ohun tí àwọn olùṣọ́ àgùntàn náà sọ fún wọn ṣùgbọ́n màríà ń ṣe àkíyèsí gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ó ń dà wọ́n rò ní ọkàn rẹ̀ àwọn olùṣọ́ àgùntàn náà padà sí ibi iṣẹ́ wọn wọ́n ń fi ògo àti ìyìn fún ọlọ́run fún gbogbo nǹkan tí wọ́n gbọ́ àti àwọn nǹkan tí wọ́n rí gẹ́gẹ́ bí áńgẹ́lì náà ti sọ fún wọn nígbà tí ọjọ́ kẹjọ pé láti kọ ọmọ náà ní ilà abẹ́ wọ́n sọ orúkọ rẹ̀ ní jésù gẹ́gẹ́ bí áńgẹ́lì ti wí kí ìyá rẹ̀ tó lóyún rẹ̀ nígbà tí ó tó àkókò fún àwọn òbí rẹ̀ láti ṣe àṣà ìwẹ̀mọ́ gẹ́gẹ́ bí òfin Mósè wọ́n gbé ọmọ náà lọ sí Jerusalem láti fún Olúwa nítorí ó wà ní àkọsílẹ̀ nínú òfin Olúwa pé. gbogbo àkọ́bí lọ́kùnrin ni a ó pè ní mímọ́ fún Olúwa. wọ́n tún lọ láti rú ẹbọ gẹ́gẹ́ bí ó ṣe wà nínú òfin Olúwa. pẹ̀lú àdàbà méjì tàbí ọmọ ẹyẹlé méjì. ọkùnrin kan wà ní Jerusalem tí orúkọ rẹ̀ ń jẹ́ Simeoni ó jẹ́ olódodo ènìyàn àti olùfọkànsìn ó ń retí àkókò tí ọlọ́run yóò tu Ísírẹ́lì nínú ẹ̀mí mímọ́ wà pẹ̀lú rẹ̀ ẹ̀mí mímọ́ ti fi hàn pé kò ní tí ìkú tí yóò fi rí mẹ̀sẹ́yà tí olúwa ti ṣe ìlérí ẹ̀mí wá darí rẹ̀ sí tẹ́ḿpìlì ní àkókò tí àwọn òbí ọmọ náà gbé wá láti ṣe gbogbo ètò tí ó yẹ gẹ́gẹ́ bí òfin ni Síméónì bá gbé ọmọ náà lọ́wọ́ ó yin ọlọ́run lógo ó ní. nísinsìnyí olúwa dá ọmọ ọ̀dọ̀ rẹ sílẹ̀ ní àlàáfíà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ nítorí ojú mi ti rí ìgbàlà rẹ tí o ti pèsè níwájú gbogbo ènìyàn ìmọ́lẹ̀ láti fi ọ̀nà hàn àwọn kèfèrí àti ògo fún Ísírẹ́lì ènìyàn rẹ. ẹnu ya bàbá àti ìyá Jésù nítorí ohun tí ó sọ nípa rẹ̀ Simeoni wá súre fún wọn ó sọ fún Maria ìyá rẹ̀ pé. a gbé ọmọ yìí dìde fún ìṣubú àti ìdìde ọ̀pọ̀lọpọ̀ ní Ísírẹ́lì àti bí àmì tí àwọn ènìyàn yóò kọ̀ nítorí yóò mú kí àṣírí èrò ọkàn ọ̀pọ̀lọpọ̀ di ohun tí gbogbo ènìyàn yóò mọ̀ ìbànújẹ́ yóò sì gún ọ ní ọkàn bí idà. wòlíì obìnrin kan wà tí ń jẹ́ anna ọmọ fanueli ẹ̀yà aṣeri arúgbó kùjọkùjọ ni ọdún méje péré ni ó ṣe ní ilé ọkọ tí ọkọ rẹ̀ fi kú láti ìgbà náà ni ó ti di opó ó sì tó ẹni ọdún mẹ́rìnlélọ́gọ́rin ní àkókò yìí kì í fi ìgbà kan kúrò nínú tẹ́ḿpìlì ó ń sìn pẹ̀lú ààwẹ̀ àti ẹ̀bẹ̀ tọ̀sán tòru ní àkókò náà gan ni ó dé ó ń fi ìyìn fún ọlọ́run ó ń sọ nípa ọmọ yìí fún gbogbo àwọn tí wọ́n ń retí àkókò ìdásílẹ̀ Jerúsálẹ́mù lẹ́yìn tí wọ́n ti parí gbogbo nǹkan wọ̀nyí tán gẹ́gẹ́ bí òfin olúwa wọ́n padà lọ sí Násárẹ́tì ìlú wọn ní ilẹ̀ Gálílì ọmọ náà ń dàgbà ó ń lágbára ó kún fún ọgbọ́n ojúrere ọlọ́run sì wà pẹ̀lú rẹ̀ àwọn òbí jésù a máa lọ sí àjọ̀dún ìrékọjá ní jerusalem ní ọdọọdún nígbà tí jésù di ọmọ ọdún méjìlá wọ́n lọ sí àjọ yìí gẹ́gẹ́ bí ìṣe wọn nígbà tí àjọ̀dún parí tí wọ́n ń padà lọ sí ilé ọmọdé náà jésù dúró ní jerusalemu ṣùgbọ́n àwọn òbí rẹ̀ kò fura wọ́n ṣe bí ó wà láàrin ọ̀pọ̀ ènìyàn tí ń kọ̀wọ̀ rìn ni lẹ́yìn tí wọ́n rin ìrìn ọjọ́ kan wọ́n bẹ̀rẹ̀ sí í wá kiri láàrin àwọn mọ̀lẹ́bí àti àwọn ojúlùmọ̀ wọn nígbà tí wọn kò rí wọ́n padà lọ sí Jerúsálẹ́mù wọ́n ń wá a lẹ́yìn ọjọ́ mẹ́ta wọ́n rí i nínú tẹ́ḿpìlì ó jókòó láàrin àwọn olùkọ́ni ó ń gbọ́ ọ̀rọ̀ wọn òun náà sì ń bi wọ́n ní ìbéèrè ẹnu ya gbogbo àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nítorí òye rẹ̀ àti nítorí bí ó ṣe ń dáhùn àwọn ìbéèrè tí wọ́n ń bi nígbà tí àwọn òbí rẹ̀ rí ẹnu yà wọ́n ìyá rẹ̀ bá bi í pé. ọmọ kí ló dé tí o fi ṣe wá báyìí èmi àti bàbá rẹ dààmú púpọ̀ nígbà tí à ń wá ọ. ó dá wọn lóhùn pé. kí ló dé tí ẹ fi ń wá mi kiri ẹ kò mọ̀ pé dandan ni fún mi kí n wà nínú ilé bàbá mi. gbólóhùn tí ó sọ fún wọn yìí kò sì yé wọn ó bá bá wọn lọ sí násárẹ́tì ó sì ń gbọ́ràn sí wọn lẹ́nu ìyá rẹ̀ pa gbogbo ọ̀rọ̀ wọ̀nyí mọ́ ní ọkàn rẹ̀ bí jésù ti ń dàgbà bẹ́ẹ̀ ni ọgbọ́n rẹ̀ ń pọ̀ sí i ó sì ń bá ojúrere ọlọ́run àti ti àwọn ènìyàn pàdé. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ stream globe devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.